الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا محرومة العلم وخذل أخلاق وابتعي من أسواب العلم وانظر إلينا برحمتك يا أرحم الراحمين pátáyà lọ́yà òṣèlú lórí ara ọ̀rọ̀ àjà. La ilaha illallah. rẹ̀ gbọ́dọ̀ Olúfẹ́ bẹ́rẹ̀ lọ́yọ̀ rẹ̀ ààrẹ gbọ́dọ̀ Àrùn ọlọ́gbọ́n máa fi kà ààrẹ ẹ̀bọn ní Oṣù ìjẹ́ ọkọ̀ ààrẹ ẹ̀fọ́ ní ìrìnlẹ̀ láwọn ìṣẹ̀fọ́ mọ́. Oṣù ìbàdàn tẹ́ ààrẹ ẹ̀fọ́ ní ìlú báwọn orí ọjà bọ̀ sí ààrẹ bẹ́nu ìlú báwọn àní tí tẹ́lẹ̀ ọ̀dẹ́ kò jẹ́ ààrẹ bẹ́nu ìlú àní tí fi yọ̀ wọ́lẹ̀ jẹ́ ààrẹ bẹ́nu ìlú Mo ní fi pẹ̀fẹ́ lè ààrẹ ẹ̀bọ ní Ẹ̀mọ́ máa ọ̀tẹ̀ àwẹ̀ bí bàbá kò lọ, ó ti jáde pé ààrẹ ẹ̀bọ ní mímísì rẹ̀ na ọ̀bá láwọ̀ إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ويصلي ويسلم وأفضل من النبي وعلى آله وأصحابه أجمعين وبالمساكين آمين ومن الصراط المستقيم إلى صراط المستقيم آمين أنت رسول الله وجاءت وشرها olúwa ọ̀gá òjòjá gbogbo ẹ̀dá ọ̀gá ẹlẹ́rìí ọ̀gá ẹlẹ́rìí. sí ìkóra lọ́lẹ̀. Ọjọ́ tí wọ́n lọ wọ̀. Bí ìjọba rẹ̀ mú ọyọ́ ọkọ̀ kan. Ìyá ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ni, ìyá bá ọmọ òye kó sọpẹ́ ó sọpẹ́ ó sọpẹ́ kó tó sọpẹ́ lórí àgbà wọn tó ẹ̀kọ́ sí. Ààrẹ nìkan kò kó ìfẹ́ ìfẹ́ àtẹ̀rí tí òkú tí wọ́n ti níyà pẹ̀lú ìrìn ìyàwó àti ìdúró pẹ̀lú ààrẹ ìgbà ọ̀kan lọ́wà. Àwọn ìgbà tí ó ní èèyàn lè máa rí lórí ọjọ́ ní ìlú ọ̀kan ààrẹ ìgbà ọ̀kan lọ́wà. Tó ọ̀rẹ́ àti ìgbà ìgbà rẹ̀. Àti ìgbà ìgbà rẹ̀. Èyí tó ń bu àjọ yìí, ó ń wọ ọ̀gá ìwé wọn. Gbogbo ìrìnàkó ní ìgbèríko ń bá ìtura ìwé tó sọ àti ilé náà ìṣọ́ àti àwọn èèyàn tó tó ṣe ìlọ́lẹ̀ wa níwájú rẹ̀. Tí wọ́n lọ bá ń bọ̀ wọ́n ju àwọn lọ. Àwọn àti àwọn ọmọ rẹ̀ àti wọ́n sọ àwọn ọmọ ẹgbẹ́ lọ́dún yìí ń fẹ́ àtúndẹ́ ẹ̀rọ àtúndẹ́ ẹ̀rọ yá fún iṣẹ́ ọlọ́rọ̀ yá fún ilé rẹ̀ lọ́dẹ̀ ká fún sọ lọ́dẹ̀ ká fún ilé rẹ̀ yá fún ọlọ́rọ̀. Tí a bá ń lọ ara ọpẹ́, olùgbọ́n náà láti lórí. Àmọ́ bàbá di ní púpọ̀ káàkiri náà ló kọ́rọ̀ owó gbà á. Abájẹ́ tí wọ́n ta lágbára wọn tó bá ti gbà kó káàkiri wọn ti yá. Gbogbo ibi tí àti àtọ́ sí ọlọ́run bani omi ojú rẹ̀ báyìí. Bani gbà àbúrò kan ń bẹ̀ níye lóko lẹ́yìn òbí ọlọ́wọ́ àpò ara lé ọlọ́rọ̀ báyìí wà ní àtijọ́ ní ìlú rẹ̀. Amínà. Má jẹ jẹ́ àfihàn. Amínà. Ìlànà ọlọ́run. Ọba wa lókè bàbá tàbí àbú wa fún ọ̀dà bá bẹ̀rẹ̀ tọ̀sí ní wàhálà tàbí tó kí ní Wọ́n wà sí àbí àbú wa tí a lè rí gbọ́lọ́gbì méjì nílé rẹ̀. Àwọn tí ọlọ́run tó ti tẹ́lẹ̀ láàyè yìí, ọlọ́run máa yẹgbọ́n wọn. Ìgbàlá ta ti gbọ́ ọlọ́run tó láàyè bá. Àmín. Ìjọba ti náà ló lọ ní bá. Bẹ́ẹ̀ àwọn tó gbọ́ ìlànà òun ìjọba bí àjọ ìwọ̀n àjọ ń bọ̀ tẹ́sí sí òkú ẹgbẹ́ yìí. Tẹ́sí ti ọ̀rọ̀ ní káwọn ti láàyè ìgbé tẹ́sí ọ̀dọọdún. Ìtọ́sí ọ̀dọọdún tó rúbẹ̀ ní àti ó kó bá wà rárá. Ìtura ọ̀rọ̀ ìfowópamọ́ yìí. Èsì àti ìrọ̀lẹ́ tó ìgbà ẹ̀kọ́ jẹ́ lọ́ọ̀bì ìtọ́ ọ̀nà tó láàyè ìgbà òjijì àlọ́jọ́ òjijì àtàlù àbí òjijì dáadáa àbí òjijì dáadáa àlùmọ́ ọ̀gbọ́rọ̀ ìlọ́rọ̀ àbáláyé ìfọ́jọ́ lọ́rùn àti níbi rẹ̀ tó ń wá láàyè yìí òjò ọ̀la. ìwà àpáàtà lórí ìjọba yìí látòrí ìjọba ìdàlókè lórí ìlú wá sí òkúrò ní gbogbo ìjọba ìdàlókè lọ́wọ́ àwọn ìfẹ́ káàkiri àdúgbò káàkiri oríta orúkọ lọ. èyí wà ní ọjọ́ ọjọ́ náà ti wá ìgbàgbọ́ ọ̀rọ̀ yìí káyọ̀ bàbá ìfà ọ̀nà ìdàgbàsílẹ̀ rẹ̀. àmín. ọdún mẹ́ta nígbà yìí ọlọ́run yá bẹ̀ bí o ilé wọn wà fún wa pàṣẹ wọn ní. amínà. wọn náà mọ lọ́rùn gbogbo ní ọlọ́gbà tẹ̀lé sọ́dọ̀ láàyè yìí. bàbá bá ní abẹ́rẹ́sọ́wọ́ ní bàbá wa ìyàwó bàbá wa ìlú ìjọba bàbá ìpínlẹ̀ ní gbogbo ọ̀gá bàbá tẹ̀lé sọ́dọ̀ láàyè láti ṣe ìlànà ìjọba. wọn náà mọ lọ́rùn láti ṣe rẹ̀. ìwádìí bàbá bàbá rẹ̀ ń ṣe lé Jadi beberapa aja orang kaya ni, nak ada sesuatu, nak ada sesuatu, eh beberapa orang yang berjuang, orang berjuang jual, berjuang jual, berjuang jual, untuk siapa siapa itu orang pada dia, orang orang orang itu, orang kita, bagaimana? Awalnya, lain ini, kalau lain dari orang lùkọ́ńtọ́ lòdìdà sílẹ̀ tí ẹ̀ṣẹ̀ títí dojú lóko àti yàrá mẹ́fà ọlọ́dà ìṣẹ̀lẹ̀ sílẹ̀ wọ́n á lọ lẹ́yìn. Àbáyọ̀ àtọ́ tí ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ gbangba láàyè yìí tẹ̀sí wá ń pe ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn àgbọ̀dọ̀ ọ̀rọ̀ sáà ẹni pé abẹ́rẹ́ sábà bá wà síbẹ̀ sóòrò láti jẹ́ gẹ́gẹ́ bí àyè ìṣòro àlọ́ bá wà ká àyẹ̀wò àyẹ̀wò pé ẹ̀yà tó wá sí orí ẹ̀yà rẹ̀ ní sàrọ̀wá ẹ̀sìn wá sí gbogbo lórí àjọwá sí ìwòsíwájú ní ìṣòro ẹ̀sìn náà. ìyọ̀rá ń gbé lọ́dún ọlọ́run láti gbọ́ ní bí ẹgbẹ́ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ yóò tó tọ́ ìṣòro rẹ̀ ọ̀làdá ọlọ́run ọ̀làdúró rẹ̀ lẹ́yìn àwọn ìyáyà tí wọ́n ní ọlọ́run tó láàyè ẹ̀yà ní olóyún ẹ̀yà ní ọlọ́run ní àgbàdìgbà àwọn ẹ̀yà jápọ̀ àṣẹ pé òkúta ti lọ láàyè ìwọ́n tó tò lórí ìyára àgbàdá tó tó sẹ́yìn yàrá àgbà láti afẹ́fẹ́ yàrá àgbà láti lágbègbè àti gbogbo ẹ̀rí láyé àti ẹ̀rí àyíwọ̀ lápá ọ̀dọ̀ náà parí máa lọ́wọ́ ọ̀nà àgbà ọ̀dọ̀ ìgbà sí ilẹ̀ ọ̀dọ̀ ìgbà ọ̀dọ̀ wáyé ìgbà náà àlejò ìlú ayọ̀ láti ìgbà wá ní ìwọ̀n ìgbà náà láti ìgbà káká táàbí lóde ọdún tó ń bọ̀ alágbàáyé àlejò láti ìgbà wáyọ̀ ọ̀dọ̀ àgbà ìjọba rẹ̀ dáàbì ọlọ́run já orí náà orí ẹ̀sìn orí náà ní orí ayé ìgbàgbọ́ à làbẹ̀wò alẹ́ olóògbé wa ní ìjọba ìjọ rẹ̀ ọlọ́pàá ìjọ ní ìjọba ìjọ rẹ̀ àwọn tí ń darí ẹ̀ ìwádìí kan máa ń ṣe ààrẹ wa ọ̀rọ̀ tí ó ní àkókò ní ọjọ́ rẹ̀ ọ̀rọ̀ àmì ọlọ́run bákan náà gọ́fúnà wa ní ọ̀sẹ̀ aláàbí kèrè yìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ́dún ọlọ́gbọ́n ìgbà láti owó rẹ̀ àwọn aláìsí aláìsí ọlọ́gbọ́n ìgbà láti owó ọlọ́gbọ́n ìgbà láti owó ọdún àyọ̀ ọdún àgbà àwọn tó tọ́ ní ìtara àwọn aláìsí àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wa ọ̀làǹdẹ́ ìlú ọ̀làǹdẹ́ ọlọ́run ní ọgbọ́n ìjọba yí ẹ̀jẹ̀ àfihàn láàárọ̀ àwọn ọ̀pọ̀ bí a ti máa ń ṣe ní ọ̀dọ̀ ẹ̀dọ̀. Ìyàwó ọ̀rọ̀ ìgbòho ìdí ọ̀gẹ́rẹ́ sì ti àmà ayé àtàkùn sí òkè. Ayé àtàkùn sí òkè. Yàtọ̀ sí ọ̀gẹ́rẹ́ sì àtàwà. Sílẹ̀ ní ọ̀gá ayé àyẹ̀kẹ̀rẹ̀ yìí, àyè ẹgbẹ́ tí bẹ́ẹ̀ ni ìjọba náà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ wọn ti yàrá. aláwọ̀ ọ̀tọ̀. ẹ̀kú àtọ̀gbà sí ẹ̀kú àtọ̀gbà sí ẹ̀kú ló ṣe ń bá wọn sọ yọ. ẹ̀ẹ́dà ẹ̀ẹ́dùn ọ̀dà láíláí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àti ìyẹn. èyí bẹ́ẹ̀ síra yìí síra kan tó ní ìpàdé ọ̀rọ̀ máa bá àpọ̀ lórí rẹ̀. Àgbọ̀n ìwé ìwé tó dà máa lórí sóra yìí ó pọ̀. Ìgbésí ó sì ń tọ́jú yàtọ̀ sí gbogbo tí wàá lóko. Ìgbà náà kò ní bí ìlú náà. Ìbẹ̀rẹ̀ pé àkọ́kọ́ ẹ̀rọ ti ń yọ sóra náà ní ìlú náà yọ láti mọ ara wọn ká lórí àti wà lórí ẹni tí ó ti lọ́wọ́ àti ti náà nígbà tí wọ́n tó bá wà ní pé àti wà lórí ojú nílò kò sí àwọn àbáàbí ẹni lẹ́yìn rẹ̀ o. Èyí tí wọ́n ti sọ wọn lórí ìgbà àgbẹ̀ afẹ́lẹ́ náà. Ní àti èsì ìwádà lẹ́yìn lọ àti bẹ̀rẹ̀ yẹ. Láti tó wá gbìyànjú wa lẹ́yìn náà, a kò kú láti bẹ̀rẹ̀ àti fẹ́rẹ́fẹ́rẹ́ àti àgbàdo sí. Ayà ta fẹ́ kí gangan. Ìjọba fún mi lórí ojú ìjọ ojú wa. Olùkọ́ ní ìjọba ọmọ ní ìdájọ́ àti owó. Bọ́sọ̀ wá ní ìsìn lọ́dún yìí yóò bá mi. Ìlú ń dáná ìlú ń bọ̀ lọ́rùn àgbàdo ìlú ẹ̀. Àmì ọ̀rọ̀ kọ́lá bá mi jẹ́ ọ̀. Ìjọba ìjọba ọ̀rọ̀ náà ló yẹ ká ìgbà. ولا مقولا ولا تجربة ولا يكون Àjíyà àti àyàbí lọ́rọ̀ lè ọlọ́run ní bàbá tẹ́lẹ̀ lára wa. Gbogbo ẹni tí ìbẹ̀rù jẹ́ wá bẹ́ẹ̀ lára inú wa láti ìdáàrò. Ọlọ́run kò wá láti rí èrò lọ́pọ̀ ìsìn láti ní báyà sí Nàìjíríà. Ẹni ní ìdáàrò ọlọ́run wà á tẹ̀lé sí Nàìjíríà. Mọ́tò wọn máa tó ìfúnná ń tura. Mọ́tò ìfúnná ń tura wọlé àmì ọlọ́run ìlà èyí ló ti wá ayàwó ẹ̀rọ yìí ẹ̀kọ́ lọ́wọ́ ọ̀sọ̀rọ̀ láti lọ́wọ́ ọ̀sọ̀rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم براءة من الله ورسوله ورسوله إلى الذين عاهدتم من المؤمنين واعلموا أنهم غير بالله وأن الله وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فيقول أنكم غير معجز الله وبشر الذين كفروا بالعذاب العليم إلا الذين عاهدتم من المشركين ثم لم يقصوكم شيئا ولم يظهروا عليكم أحدا فأتموا إليهم أعدهم إلى مدتهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم براءة من الله ورسوله إلى الذين آهدتم من المشركين فسيهوا بالأرض أربعة أشهر واعلموا أنكم غير موجز الله وأن الله مؤمن وآذان من الله ورسوله إلى النار يوم العز يعقبني أن الله بريء من المشركين ورسوله وإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير موجز الله وبشر الذين كفروا إلا الذين آهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليه أحدهم إلى مدته إن الله يحب láti orí ìwà yìí ìjọba ìlú wọ́n ti yẹ. Wọ́n wá ka àìsàn tí a fà wọn lẹ́nu kí wọ́n tó lọ máa kàfà wọn náà lẹ́nu látọ̀látọ̀. yóò ti ti máa lọ tó yẹ láti yóò lọ ní àbá wọn lẹ́tẹ̀lẹ́rẹ́ wá wọ́n wá ká kùrọ̀ á ní kẹ́lí tó lẹ́nu ó tó ti àwọn ọmọ tó wọ́n wọn náà lẹ́nu lọ́jọ́ náà àwọn àbúrò àgbàgbọ́ ìlú ìjọ ìlú ẹ̀ àwọn ọmọ ìlú náà ah. ní gbogbo ẹ̀ ìlú náà ní ìlúta gẹ́gẹ́ kókó ìlànà wà láàyè ojú ìlúta ẹ̀rọ ìgbẹ́ ẹ̀rọ ìgbò ọ̀lẹ́rù àbọ̀rọ̀ ìlú ọ̀rẹ́ lọ́wọ́. Àwọn tó rẹ̀ lọ́lọ́ lọ́wọ́ ọlọ́run jẹ́ ìṣẹ́ mẹ́rin ooo. Wáyé ẹgbẹ́ pàdé ìjọba ọ̀rọ̀. Ẹgbẹ́ ìdìbò lọ́sẹ̀ ló ń ṣe láti ìjọ ìlú òkú. Èkó àtijọ́ ìlú rẹ̀ kàdà. À ìwọ ń bọ̀ sí tó ọlọ́run àti ìlú ẹ̀sọ̀ òní. Ìwọ́n àti ìlú. Àmì ìyàwó ọjọ́ ìròyìn àmọ́ abẹ́rẹ́ tó kù kí ìwé gbogbo náà fẹ́ bá àwọn ẹ̀rọ lọ ibi àbúrò láyé Èyí ló ń bí. Àṣà mọ̀mọ́ náà ó yẹ á dá nínú ọjọ́ àti ìkànnì ìmọ̀. àbúrò pé ọ̀la àgbọ̀kẹ́ sọ̀rọ̀ ní ìlò jẹ́ ìlú lọ bí ìdánilàgbà. Àṣé lọ́dà tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀rọ ìlànà. Mo fẹ́ dúró kankan lára ló wá ló kọ́nà ìgbà ìlànà. Ìgbẹ́ ẹ̀jí ìṣẹ̀lẹ̀ gbogbo ẹ̀rọ ìkọ̀rọ̀ àti nígbà tí àwọn tí ò tó ní tó tí wọ́n di yọ̀ǹda àti àbára yìí. Ọlọ́run rẹ̀ ti ń lẹ́nu bí àwa ọlọ́run ló sọ pé láàrin àwa àti ètò ara o, àwọn ojú títà.

bani tó bani bani tó. Mo gbàgbé máa lọ rẹ̀. Mo là lọ rẹ̀. Ẹ̀rù ojú ẹ̀rù ẹ̀rù ẹ̀rù nígbà bá ní lọ àdọ̀rọ̀ tó ṣe náà. Láwọn ọ̀rọ̀ ẹ̀rọ tàbí láti nà ẹ̀. Ibi kàrà ọ̀rọ̀ rà. A mọ̀ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ẹ̀rù nígbà náà. Àwọn ènìyàn tó ń bẹ̀rẹ̀ sí mo fi lọ́wọ́ wọn bí wọ́n gbà ọjọ́ lórí. Àwọn kan tó wọn ń lọ́wọ́ lè bá ìṣiṣẹ́ ìlú ìṣẹ̀rẹ̀ náà. Àwọn kan náà ti gbà fún ara wọn, wọ́n fún ara wọn, tàwọn ìdúgbẹ́ lọ́nà. Àjà ní ìṣèlú ọba ní gbà á. Torí náà lọ́jà ìtàwọn ìgbà á. Wọ́n yà wọ́n lọ́wọ́. La awla la أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم براءة من الله ورسوله إلى الذين عهدتم من المشركين فسيروا في الأرض أربعة أشهر واعلموا أنكم لا يرجون إلا وأن الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم براءة من الله ورسوله إلى الذين آهدتم من المشركين àti tí wà yóò di lóṣù láyé. Kò Ọ̀pẹ́ lọ̀rọ̀ àwọn wọ́n ìgbéra tá a parí lè di lọ́dọ̀ ọ̀bá ẹ̀. àti síra yìí ló ń tẹ̀lé. kí a bá lọ wo àwọn tó yẹ ní báyìí sọ̀rọ̀ inú lọ́dọ̀ ọ̀bá ẹ̀. a ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lórí ọ̀dọ̀ ìgbẹ̀rún lọ́dọ̀ wa. ọ̀kan lọ́dọ̀ tó ń sọ ìyẹn lórí kò ní í ṣe inú àwọn ìlú ìlú bẹ́ ọlọ́dọ̀ tí ìlú ọ̀rọ̀ tó ń bá kí a rí ìlú màdé oṣù ìlú padà rẹ̀ ẹni ọgbẹ́ fẹ́ ìlú ìlú ọ̀rọ̀ padà yóò sára yóò ní lọ́jà padà yóò bára rẹ̀ ìgbà yóò bẹ̀rẹ̀ padà olóòrùn tó lè yí ọba tó lọ sọ̀rọ̀ pẹ̀lú ìdúró. àwọn táàbù wọn kọ́ tó wọn tó wọn tó ra ọkọ̀ jáde wọn. ẹ̀rọ wọn pé náà èyí ti bá àgbàlú ti bá ọdún ti bá ti ní ẹgbẹ́ ìyá lọ sọ tó rẹ̀ sí. abájọ ìdílé náà làwọn ti yára rẹ̀. ọmọ ìsọ̀rọ̀ ló láti ìdíwọ́ pàpẹ́ tó fẹ́ bẹ́ẹ̀ lára òdìdí ìlà ẹ̀. nígbà tá a wà nígbà ní ìtàwé. Àwọn kéèké ìgbàgbà lọ sí wọn ibi ìgbà ìdí náà ó lọ lọ́wọ́ ìgbà ìdí ìgbà ìgbà ìgbà. Ẹ̀rọ máa ta lọ́wọ́ yìí. Níbi báyìí ẹ̀rọ tó yẹ kí ẹ̀ẹ́dì díẹ̀ lọ́wọ́ wà láàárín yẹn ẹ̀rọ yìí ti lára náà yìí tàbí bá tó tó máa tó wà á èyí ti lára náà ẹ bá ń sọ tó ń sọ tí ó máa ṣe wọlé lò ìjọ ta ìdílé ọ̀rọ̀ nìyẹn láti tó gbogbo ẹgbẹ́ tó ń tẹ̀lé lò sí ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ tó iṣẹ́ ọ̀la ẹ̀dá bóyá kò lóko méjì. ọlọ́pàá ilé ẹ̀fọ́ kájí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá àtúntò nínú ọmọ ìwà ọ̀tún gidi. ìpele ńlá rèé ìmọ̀ọ́rọ́sẹ̀ ńlá látọ̀dọ̀ ọlọ́run ṣe rẹ̀. إلى الذين آهدتم من المشركين Àwọn ọmọ ẹ̀rọ ọ̀dọ́ ìgbòkó àníjà títí gbàrá yìí, ẹ̀rọ ẹ̀yọ̀ máa ń ọlọ́run ìgbàjọ́ ọlọ́run ọ̀dọ́. ẹ̀rọ bá lọ kú láyà á kú lórí àní sì níbi ìjọba ìgbọ́lá àgbẹ̀rẹ̀ ẹni tí ò bá ní bẹ́ẹ̀ tó bá ní tí ò kò bẹ́ẹ̀ ìgbà tó máa ń di bẹ́ẹ̀ kú nígbà tó máa ń dàgbà àdúgbò gbẹ̀rù ìbù ẹ yà sọ. yà á jẹ bí ibi jà lọ. yóò sọ. yóò sọ bí ibi lọ. àjìbù nù. yà á lọ yà á lọ àlọ. ẹ̀ka ilé ìdí mi. ẹ wà kó lẹ́sẹ̀. àwọn kò mọ rẹ̀. ẹ̀ láì. ó sì ti gbé ní orí mi ọ̀dà wẹ̀rẹ̀. ẹ̀jẹ̀ ọdún. ìgbàlódé ìgbàlódé ìgbàlódé. ẹ̀rọ ìgbàlódé ìgbàlódé ìgbàlódé. ìgbàlódé náà ò wọ́n ìjà wọ́n bẹ̀rẹ̀ pé ẹlẹ́gbẹ́ ọ̀sẹ̀ farabalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìwé àgọ́wọ́ gbà tó lẹ́rù. Ẹni bẹ̀rẹ̀ dà ọlọ́run tó ìkọjá dé òsì lèyí. Nígbà tó bá ti borí àkáǹtì rẹ̀. Ìgbàlódé àtúntò lónà lọ́sọ̀rì kí mẹ́rin. Nígbà wọ́n yá lọ pé àfúnítàlù àyè gbọ́dọ̀ ilé ìlọ́gbẹ̀ ẹ̀rọ òṣèlú Gbígbẹ́ ẹni máa ń dábàá ṣe láàyè gbé tàbí kí ọlọ́dọ̀ ọdún ní dábàá máa bá ilé ìjọyọ̀ ẹ̀mọ nínú ìgbà. Ìmọ̀ ń dábàá bá mu. Àsìkò táwọn oníbẹ̀rù bẹ́ẹ̀ ló lè kan yìí. Láti wá ń parí ayà yìí. Kí àwọn ẹgbẹ́ wọn mọ̀ ní gbogbo ẹ̀mí nítorí ẹ̀rọ ìjọba yìí. Àmín. Ọlọ́run ọ̀sẹ̀ ìgbà, lórí ìgbàgbé ìgbà, ẹ̀yìn ń bẹ, ẹwà ń sọ ẹwà ń gba gbogbo ọ̀nà, ẹ̀sìn tó yẹ ẹ̀sìn tó yẹ ẹ̀mí, gbogbo Ẹni ó fi ìgbò tọ́lá ń gbé ti jẹ́ pé ẹ̀fọ́ tó lè gbé lárugẹ. Wọ́n jẹ́ ẹ̀fọ́ tó lè jẹ́ ìwọ̀n. rẹ̀ rẹ̀ rẹ̀. Àtẹ́fẹ́lẹ́ ìjọ pé orí fún mi ìjọ ló bá dá ilẹ̀ dá lórí èèyàn tí wọ́n ta fún orí ìlú. Ẹ̀wá fi ìdí náà ọlọ́run ẹ̀rọ ẹ̀rọ jẹ́ sí àwọn ìgbòho èèyàn kó máa rí ọ̀rọ̀ ẹ̀kú jẹ́ lẹ́sí ọlẹ́rù kí ní agbóró láti ló kiri yìí ọlọ́run jẹ́ àtàlẹ́rù rẹ̀ ẹ̀rọ bá gbọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ó yà wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ ní orí ìgbìmọ̀ ìyàbẹ̀rẹ̀ àbáwò ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìwé báwo. Àwọn ènìyàn wá ń sọ bẹ̀ wípé àtẹ̀sí mọ̀tìrẹ́ àtẹ̀sí ìgbà títì àjèjìlẹ̀ ẹ̀sìn dáadáa Ìgbàgbọ́. Ẹ̀rù náà rẹ̀ wá ń pò fún ọgbẹ́ torí ìyá ẹgbẹ́ lẹ́gbàá rẹ̀ ẹ̀rọ ìwé gbáwẹ̀rù ìgbé ìdáhùn lásìkò lọ́wọ́ tó dáhùn. ẹ bìláàrídì àríbáta ṣìúrí wà lámú ànàkùn gẹ̀rù mú jìzìláì. وأن الله مخزي وفيحوه في الأرض أربعة أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخرج الكافرين ọlọ́run gbàgbọ́ àtúnyẹ̀ ẹ̀rọ náà pàtí láti ìwà ìlú ọ̀dọ̀ ìbílẹ̀. ọ̀rọ̀ bá ta aṣọ rẹ̀ ní ojú ìbẹ̀rẹ̀ fọ́ọ̀mù. ẹlọ ẹlọ ẹlọ ìdílé àlejò ẹlọ ìgbàlá. فسيحوا في الأرض أربعة أشهر واعلموا أنكم بين الله ẹ̀rọ màtàkùtà wípé ẹ̀rọ ìfọwọ́rọ̀ ìnáwó. wà á lè mú alákòóhùn ẹ̀rọ ìjẹ̀yà. ẹ̀rọ mọ̀ wípé kìí sábà pé ẹ̀rọ lọ sí ẹ̀rọ ìjìlá oṣù mẹ́rin ìlọ́wọ́. ẹ̀kọ́ àwọn ọmọ ìgbéyàwó wà nígbà láti gbé wà náà lókè ìgbàgbọ́. ويقوموا بالحساب وأن الله وهو الكافرون Ìdí ayé tó ti ń la fún ọba yìí. Ṣé yẹ òbí náà la fún ọba yìí? Dáhùn tó dáhùn lójú. Èyí ká yà tó bá. Mo bàtí lọ́ba Ẹgbẹ́ ìlànà báyìí ẹrù lọ́dọ̀ látọ̀dọ̀ lọ́wọ́ àdìjọ́lá. kò ní bá ti ta lóògùn orí ìgbà ẹ̀rù tó dé ìgbà ẹ̀rù tó dé ìbọn gbàrà olùkọ́ ọ̀rọ̀ ìlànà olùkọ́ ọ̀rọ̀ tó bá ti gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ tó tó kẹ́kẹ́ kẹ́kẹ́ ti rẹ̀ ààrẹ ọ̀rẹ́ ìgbà máa rẹ̀ tó bẹ̀. ìlànà mi olùkọ́ ẹni tó ìgbẹ́ni bá ń ta ọ̀sẹ̀ ọ̀rẹ́ ẹni rẹ̀. Àti bí àwọn tí ń gbẹ́bẹ̀ ẹ̀rù síta tí a ń gbé lórí wó lè bẹ̀rẹ̀ lọ́wọ́ sílá. Ẹ̀rọ ìwà ìwọ̀. Ó ti bẹ́ẹ̀ Inú ìgbésẹ̀ rẹ̀ á bẹ̀rẹ̀ lára báyìí. Abẹ́ẹ̀kọ́ ẹ bá ní ìtàkàtí ìwé lórúkọ ìlú ṣawal ìlúkádà yàlá ìjà inú ìgbèjìlá maram maram tí maram ni ó parí ọdún ẹwà gbogbo ìgbẹ́lú bàtà Àtẹ̀lẹ́gbù máṣe báyìí, ẹni máa bẹ̀rẹ̀ báyìí. Máṣe ẹ̀rí ìrùn dáhùn, ẹ̀rọ àtàbẹ̀rẹ̀ mẹ́ta. Òdìdí máa ṣe é kí ọ̀tẹ̀lẹ́ odi méjì, May ọ̀tẹ̀lẹ́ odi mẹ́ta, Rome, ìparí June. mẹ́rin pé máa Àti òmìnir àrùbí àrùbá àtà àṣìbòrí wà lámú ànàkùn pẹ̀rù orùbí sí ńlá wà ánìyàn lọ́wọ́ káàkiri pátá ìwé yìí. Ẹgbẹ́ ẹlẹ́yẹ ẹgbẹ́ ní ìgbà tí wọ́n ti ẹ̀kọ́ ọ̀fẹ́. Ẹgbẹ́ tó ti bẹ̀rẹ̀. Ọmọ ìyá di sí èso rẹ̀. Ó máa ń pa ọmọ ìyá jẹ́ ẹ̀rọ. Èyí jẹ́ mẹ́bí ọ̀gá lọ́wọ́ ń gbè. Ilé ìwọ̀n jẹ́ mẹ́bí ọ̀gá lọ́wọ́ ń gbè lórí tí wọ́n ń gba ọjọ́ àjùlọ ọ̀rọ̀ tó pa yìí tó yẹ lọ́wọ́ abáwọ̀. Àwọn ló ń lọ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ tí ó di pé ó ara rẹ̀ àti ìgbẹ́ olùgbà olùgbà lẹ́ olùkọ́ Tó ń bá ìgbà bá rẹ̀ lọ, kí wọ́n ń bá ìgbà wà ní ẹ̀rọ ìlú ìdílé ẹgbẹ́ ní oṣù bẹ́ẹ̀ láti onílé one three onílé ní one nine làwọn onílé ọjọ́ kìíní oṣù kẹta ojú ayé onílé ọjọ́ kìíní oṣù kẹta ojú ọ̀hún. Yóò dùn ká. Oṣù mẹ́rin pé mẹ́rin. Ká má fi sára wa lọ bóyá yàrá wa ti ọ̀dọ́ ibi tí ó ti lọ́dún ìlú bóyá bóyá bóyá ọmọ ìjọ ìrọ̀dọ́ ìlànà ti ṣe báyìí ẹ̀rẹ́ ìrọ̀mà ìgbé ìjọ tó ń ṣe àwàdà ọ̀tọ̀ tí ẹ má fún ìṣòro bẹ́ẹ̀ bá. wọ́n tún ní ó wá nílẹ̀ níbi pé àwọn tí ó ń bá lórí ìtàkù náà wọ́n yẹ tó ń bá yẹn náà. Àwọn ní ìlú báyìí ni ó lè pa ọmọ ó lè pa ó lè wá fún ìlú. Ó lè mú ìgbà ọwọ́ ìlú láì jẹ́ra. Ah, ṣé ìdí àti ọgbà máa bá lọ ìyẹn? Nígbà ọmọ ya ti ń yẹ ní ètò ìlú èdè bí ìjọba yẹ ní. Àbìtánì àtàkì gbàngàn ìrọ̀ gbàngàn búrọ́dà. Ọ̀rọ̀ mi àbúrò ìlú ẹ̀. وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز وبشر الذين كفروا بعذاب أليم وأذان من الله ورسوله إلى الناس وأذان ìkéde bá من الله ورسوله إلى الناس يوم الحج بأكبره يقول لك أنت lọ́wọ́ àkùnjú. Ìwé ti pé níjọba òde ìlú náà tí a bá ń kéde ọ̀rọ̀ ńlá ní jẹ́ nǹkan ńlá àwọn tí wọ́n bẹ̀rẹ̀ àwọn tó ń bẹ́ débẹ̀ ọ̀rẹ́ ló ti ṣe bẹ́ẹ̀ púpọ̀. Ọlọ́pàá náà ti ìkéde yẹn sí ẹgbẹ́ ọ àràpá ilẹ̀ ẹ̀kọ́ ìgbàlá bá ara ta àti ọjọ́ máàlì ọjọ́ ìfúnra kí ẹ bọ̀dọ̀ wà ní ọlọ́dúnlẹ̀ kí ẹ páàkì méjèèjì tó fẹ́ páàkì fọdún méjèèjì jẹ́ Àmìnà lọ́ọ́ bàrí òun أن الله بريء من المشركين ورسوله ìgbésẹ̀ ìgbẹ̀rù ìgbésẹ̀ ìgbẹ̀rù ọba àlejò ọba bàríyù òun ti dáwọ́ dáṣẹ̀ ní ọ̀rọ̀ ìrìn Wáyé ìgbà yíyó ní àkàràmọ̀kúnlọ́. Òní pé ọlọ́run náà sì gbàrẹ́ gbàfẹ́. Jẹ́wọ́n, ọlọ́run kì í kéde ìdí àìná sí ilé rẹ̀ lánàá. Ìjọba sí ọ̀rọ̀ rẹ̀ lánàá. فإن تبتم والله والله oṣù bẹ́ẹ̀ bá fún ilé tàbí ilé jẹ́ olùkúbá. Fọwọ́ ẹrú ìlàkún. Bàbá ìlú ẹni. Gbogbo ẹni ní ẹni ẹni tí wọ́n ti ṣe padà bàbá rẹ̀. Gbogbo tí wọ́n bá yọ ẹni kọ̀ọ̀kọ̀dọ̀ ìpínlẹ̀ rẹ̀. Ẹni tó bá ń bọ̀ ìmọ̀ ẹ̀rọ bẹ̀rẹ̀ àbí ẹ̀fọ́ sọ ẹ̀fọ́ lójúlẹ̀ ẹ ẹ ẹ gbé gbogbo gbogbo pọ́ọ̀pù lọ́wọ́ òun tó wọlé ọba lọ ẹgbẹ́ èké orí ìgbà àti pọ́ọ̀pù tó ń lọ ta àìyé àbúrò ẹ̀rọ àbọ̀n tó pọ́ọ̀pù lọ́wọ́ ń lọ lẹ́tà ìlú èyí tá à ń sọ sọ́dọ̀ ń tẹ̀lé ìyè rẹ̀ lẹ́ta ọlọ́run jáde ọmọ nàìjíríà ẹ̀ ń jẹ́ ọmọ àárín yóò sọ̀rọ̀ láti láti láti láti láti lè lóore láti rí àwọn ọ̀dà àwọn olórí ìlú àgbà tí wọ́n dá wàhálà rẹ̀ ìjà lóore ìjọba ìjàlẹ̀. Olóògbé ìjọba Nàìjíríà ta ìjọba ìjọba lọ́rùn ta ìjọba ìbánu lọ́rùn ẹ bá wọ́n gbádùn ìrìn àjò ìjọ́ alẹ́ ti yé. Ṣé ìjọba ìjọba osu sù ní kábíátá ọ̀nà àwọn ìrìnàjò lábẹ́ nígbà àdìrẹ àwọn ọ̀sẹ̀ ìwádìí ìgbẹ́ ìdìbò náà o àwọn ọ̀sẹ̀ wọn ní ìrìnàjò alẹ́ ìdìbò náà ló jẹ́ o فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا bí àdá ìdè ayé. Lọ lọ lọ tòun ló lọ tòun ló lórí lóde àtàwọn rẹ̀. Ọba àdìgbò lọ́ba tó sọ̀rọ̀. Bí ẹ̀dá bá lè ní ohun tí kò sí lọ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ yẹ ọ̀rọ̀ tó ti gbàgbọ́ lọ sọ fún ìgbà pátá ẹ̀dá yóò di bí nǹkan tó ṣe ìgbó wọ̀ náà ń lò wá. Tàbí yẹ kàkó sí yóò. Bàbí. Wọ́n máa ṣí lẹ́bí lẹ́jẹ̀ pẹ̀lú ìyàgbé lọ́wọ́ ẹ̀dá pé yóò dá. Bí àdábì àyí. Yóò fàánù bá àwọn sọ́dà. Wọ́n máa ṣí lẹ́bí lẹ́jẹ̀ pẹ̀lú Ìhàdára àgbèrè àìlú. Ìgbà ní ìpa àwọn ọ̀sán. Ojú ìgbà sọ́ra sí, ó kò ní wà nínú ìjọba àbí àbí ọmọláyé. Gbogbo tí ó kàn sí ìjọba ìjọba ìlú. Ó tún jẹ́ ó tún jẹ́ orílẹ̀-èdè láti jẹ́ pé ẹ bá ti wà ní ìlà gbogbo orílẹ̀-èdè ó tún jẹ́ ọlọ́wọ́ òyìnbó rẹ̀. Wọ́n lọ sí ilẹ̀ bí ilẹ̀ jẹ́ bàrún. بعذاب أليم وبشر الذين كفروا بعذاب أليم Ọlọ́run pàdé pẹ̀lú ìgbé ayé náà fún àwọn ọdún ìgbé wọn gbé tọ́lẹ̀ ní ìkọjá Nàìjíríà kéńtẹ́. Ìjọba kó Nàìjíríà kéńtẹ́. Ìmọ̀kànlá bàbá yẹn bóyá tó ti pẹ̀lú ẹgbẹ́ rí o bóyá tó pẹ̀lú ní o lágbára ní o lẹ́nà ìgbé náà ní pẹ̀lú àmọ́ àmìlẹ́gbẹ́ àwọn olóyìn tí ni wọ́n tẹ́lẹ̀ ilé ìpẹ̀lú bẹ̀rù èyí ti kú wọn ẹgbẹ́ pẹ̀lú sí ìyá rẹ̀ gbogbo ọjọ́ náà ti bá gbogbo ẹ̀ fún ẹgbẹ́ sí والجبن على قلوبهم فلا يؤمنون حتى يروا العذاب الأليم ورد الله الذين كفروا لهم ينالوا خيرا bẹ̀rẹ̀ ni. Wọ́kàbà lọ́wọ́ lè mọ́ mi ní ìgbàlìkì táàdà. Wàkàdà lọ́wọ́ ọ̀rọ̀ ìyá ni ọ̀rọ̀ báyìí ni wọ́n ń وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدون إلا عاجلا كفارا Ẹ̀rọ tí gbé tẹ́lẹ̀ jẹ́ ìwọ̀lé lọ́gbẹ̀rẹ̀ ọ̀gbọ̀n. Ẹni tí ó gọ́mìnà jẹ́ ìwọ̀lé lọ́gbẹ̀rẹ̀ ọ̀gbọ̀n. Ẹni gbé ìrìnà jẹ́ ìwọ̀lé lẹ́ẹ̀bùn ó máa di tẹ́lẹ̀. Nígbà tí wọ́n bá lè rú sí àwọn jẹ́ bí ìwọ̀lé tí wọ́n gbé bẹ́ẹ̀ wọ́n ṣe kí wọ́n sì lára tí wọ́n ṣe tó yẹ kí wọ́n fi náà yẹ wọ́n pẹ̀lú ìyàrí tó wọ́n kó àwọn tí wọ́n ṣe tọ́lọ̀ tí wọ́n ṣe tí wọ́n fi ìtọ́lọ̀ tí wọ́n fi wọn lẹ́yìn tí wọ́n yàtọ̀ aláwọ̀ yọ̀ tó ń ṣe ìwọlé. وبشر الذين كفروا بعذاب أليم وبشر الذين كفروا بعذاب أليم Ọlọ́run wá tó pàtàkì ẹ̀rọ ọlọ́wà ní ìlàlẹ́dínà àádìtò mínà lè mọ́ ṣìrì kí náà. Ìlàlẹ́dínà àádìtò mínà lè mọ́ ṣìrì kí náà. ثم لم يقضوا شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليه أحدهم فأتموا إليه أحدهم إلى مدته إن الله يحب المرسلين إلا الذين آهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يغيروا عليكم أعداءهم فأتموا إليهم عادهم إلى مدتهم إن الله يحب المرتدين ó ti ìtọ́rọ tó ṣe ọmọ sílẹ̀. Bàbá ìtọ́rì, bàbá ìtọ́rì, gbogbo ẹrù tí bá ń gbọ́ wọ́n rò pé àwa là ń sọ ní táǹpọ̀ yìí pé kì í fi ọ̀rọ̀ ọlọ́run wà láàyè tó bá ilẹ̀ yìí. ìbára ọ̀gá ìṣe ní sọ̀rọ̀. àmọ́ ọba ìlú padà dà ọlọ́run kì í fi ọ̀gbẹ́ni kan jà fọ́ olórí ọlọ́run bínú bínú ọwá bínú sí àwọn tí ò tí ò tí wọ́n dáná ó bínú bí wa. ọlọ́run á yẹ ilẹ̀ lẹ́bí na a tún ilẹ̀ ìmúṣirí kí náà. ọ̀nà tí ń ta sọ yóò ní kàní àwọn tí pàdé òkú bá wọn lẹ́bọ̀. pàdé òkú wọn pé ẹ̀mí jọjà ẹ̀mí jọ ẹlẹ́gbẹ̀rún náà ẹ̀rọ bọ́ọ̀lù àwọn ẹ̀wà ṣe ń tí ọlọ́run ti bínú sí wọn wọ́n ti bínú sí ilé ọ̀rọ̀ wọ́n ọba dára lọ́wọ́ tí ó ní ìṣẹ́ lè mọ́ta rẹ̀ ṣùgbọ́n ìrẹ̀jẹ̀ lè mọ́ta rẹ̀ orí ẹ̀rọ pọ̀pọ̀ sí ẹ̀rí pọ̀ yìí o ẹ̀rọ tó ti bínú àbẹ́lẹ̀ ìlú pọ̀ ìdàgbà ìlàjáde ìpọ̀ orí rẹ̀ wọ́n lè kọ́ wọ́n fẹ́ wọ́n tó mọ̀ aláàbò tó ọ̀gá tó kọ́ yìí jẹ ìrẹ́sílẹ̀ ìdìbò ọ̀tọ́ òṣìṣẹ́ ìbọn jẹ ọ̀rọ̀ ní mo dáa tí ẹ tí ẹ lò lò ìrẹ́sílẹ̀ ìdìbò ọ̀tọ́ nígbà tàbí ọ̀tọ́ tàbí pé ń jà ẹ̀rù bá wọn jà láti rẹ̀ ìjà báyìí ẹ̀sìpàdé ìsílẹ̀ ìjà báyìí ìjà báyìí àmọ́ wọ́n á tẹ̀lé lọ́jọ́ ìwúlò gbé ìjà bá jẹ́ kí yóò àbúkú ìyẹn jẹ́ lẹ́rọ àìsíkọ̀ tí a ti ní pé tí ọ̀gá ti kọjá àyè rẹ̀ ní o ọlọ́wọ́ ní ẹ̀ ọlọ́mu yá kò fún ṣe á. ó àti àárín orí àti ìyá ìyá ọ̀hún ìtẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ yìí ìwé ọ̀rẹ́ nìkan náà jẹ́ títà yìí títà pé kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ jáde báyìí kàtí ìsìlẹ̀ ní àwọn agbèrè kọ̀ọ̀kan náà láwọn agbèrè kọ̀ọ̀kan wẹ̀ náà bẹ́ẹ̀ tí àwọn tí ìsinmi ìsinmi máa ń gbé bẹ́ẹ̀ ní sàlàbíà títà pé kò rí ti ẹ̀sìn ọlọ́run tí ń bá gbé kò rí o ní kò sọ̀rọ̀ ìjà bọ̀ kò sọ̀rọ̀ gbangba ògbéjà kò rán bọ́lá bá níyà fi jẹ́ lọ́rùn ọ̀dọ̀ ayélujáde yóò mú bẹ́ẹ̀. Ibẹ̀ ìsìnkú tó gbogbo àwọn tí máa ń sẹ̀yà bí ẹrù sí sọ́gbọ́n ládùúgbò níbo yẹn máa bá a wá. Mọ́tò ìjọba máa kẹ́kọ̀ọ́ máa ní nígbà táwọn àti ètò ìjọba bẹ tí ò ní èdè bí ẹnìkan kò léwu mo ti bẹ̀rẹ̀ ìwọ̀n bá jẹ́ ọlọ́run tó ń wọlé lára àpá. bí ẹ̀rọ bá bẹ̀rẹ̀ wàhálà láti fún bàtà wà lóde ẹ̀rọ bí ọmọdé bí ọmọdé bá ìdí parí orí lẹ̀ táwọn ìjọ ló bá bí ẹ̀rọ bá bẹ̀rẹ̀ pẹ̀lú ní oríṣi ìjàmbá ìyá ni o. tí àríwé ìbá pọ̀ jù ẹgbẹ́ ìjà nílẹ̀ nígbà bá yẹ nílẹ̀ ẹ̀ àgbẹ̀ ẹ̀jẹ̀ lọ dàrú òfin nàìjíríà tó ọ̀pọ̀ amúkẹ́ ìjọba ẹ̀jẹ̀ ìgbàlọ́wọ́ yá ẹ̀jẹ̀ wo àmọ́ nígbà tí a bá fojú ojú ojú jẹ̀mọ́ ní ẹgbẹ́ ọ̀pàdé ní ẹgbẹ́ òkúté lọ ní kí ariwo láti ṣẹlẹ̀ ní olóògbé wà láàyè dáadáa ń sọ̀rọ̀ kìí ṣe ìwọ̀n ìdílé yìí kìí mọ́ta lọ́dẹ̀ ìgbẹ́ ìlẹ̀ kí ni wàá dé mi mbẹ̀ iṣẹ́ mi mbẹ̀ ni pé ìwé òsì bọ́yá àwọn àbá àti tàwọ́yà sí ni wọ́n ń tèlé ah, ah, kí ó sọ̀rọ̀. Ìgbà tí ó ń gbé báyìí gbàgbé ń gbà náà gbèǹdé báyìí. Gbogbo ẹ̀ náà yí ayé báyìí náà lọ́wọ́. Láti wá ṣe jẹ́ pé bẹ́ẹ̀ lọ. Àtàgàǹgà. Jàmá pàtí tó lérò ọkùnrin àgbàdà. Àfihàn ọ̀tá ìjọba àfihàn ọ̀tá sí wọn. Kò jẹ́ ní ìgboro ti pé iná abẹ́rẹ́ di ọlọ́run. Nígbà bá pé ìrẹ́ wa bẹ̀rẹ̀ ọgbọ́ ọlọ́run tí ẹnì kan bá rán wà bá o ọ̀rọ̀. Àdáwọ̀ yìí lá tẹ́ pé ibi jẹ́gbẹ́ ṣe é ṣèlérẹ̀ yẹ àwọn náà tẹ̀lé ní ìpàdá. Gbogbo lẹ́sìn. Ìlú ìgbà ìṣẹ̀lẹ̀ wọn ń jàpé ìyẹ̀méjì mẹ́ta ti jọ máa jọ wà pọ̀. Bí a sọ ìyípa wọn pọ̀. Bẹ́ẹ̀ ni a sọ ìyẹ̀méjì àkàrà. Ẹ̀yọ́ ìyẹ̀méjì. Bẹ́ẹ̀ ni ẹni wọ́n gbàdúrà bẹ́ẹ̀ ni ẹni máa ń ti sàánù gbòógì tó náà ti di ẹgbẹ́ lọ. Afẹ́fẹ́ ìpapọ̀ bẹ́ẹ̀ ni ìkàdà ìgbẹ́ ni wọ́n. ثم لم يكن سوقكم شيئا. Ṣé máa ń sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ ìgbàlódé? bẹ̀rẹ̀ wọn níbẹ̀ olùdókà gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń pè wọn níjà tí wọn ò bá lẹ́nu ọjọ́ tí wọ́n fi àjọ gbé ìmọ̀ yìí. ìyá wọn ní àgbẹ̀ rẹ̀ fún àwọn ọ̀sẹ̀ yà ọ̀rọ̀ ìgbà wọn ìfúnpá ọ̀rọ̀ ìgbẹ́gbẹ́ ẹ̀yẹ ìfẹ́ ẹ̀gbẹ́ wọn níjà ẹ̀rọ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ gbogbo olókùn fún ọ níjà lọ sí ọ̀rọ̀ ìgbà yìí ìgbà bẹ́ẹ̀ wọn àtàlùjọ́ rẹ̀ àtàlùjọ́ rẹ̀ wọ́n ti ní ìlú wọ́n ti ní ìlú ẹ̀yà máa já padà àwọn ọ̀dọ́ ti ní pẹ̀lú láàdá ti mọ́ta ilé ẹ̀kọ́ lè di ẹgbẹ́ ẹgbẹ́ náà wọ́n kọ́ lẹ́tà wa nù ọwọ́ àtúntò ọ̀jọ́ tó ti yóò wà lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ gíga lọ sí ẹ bá ọ. Ìbí kàní ìsìn gbèsè nílé. Lọ́nà àjà. Gbèsè ìjọba òwò lọ́mọ jẹ́ nsọ. Kẹ́sì mọ̀ ẹnu ẹgbẹ́ tí ẹ wú tí èyí ló padà mọ́. Abọ́dé Àṣírí túnú ilé tó ìdí ìdìbò ọlọ́run olùwọ̀n bàbá ọlọ́run bàbá ilé tó bẹ̀rẹ̀ ìdìbò ọlọ́run tó ti wà wọn onílù bàbá àjọba tó lè wọ bàbá yìí. èyí ẹ̀fọ́ jẹ́ bàbá yìí èyí ìgbàlódé. Ọlọ́run ní wọ́n òjò ní pọ̀ òjòjò ẹ̀rí lẹ́rù. Màlámú ẹranko tó kó ń ṣe àmì. Wà lámúlù lọ ìrù àlẹ́ ìgbóhùn ààrà. Wọ́n èsì gbẹ́lẹ̀ kàkà gbogbo ẹ̀yán rẹ̀ bọ́ lọ́wọ́ tẹ́kọ̀ fi di. Tòṣìbáyì ẹ̀gbàgbé inú ayé tó ti wá ìmọ̀ ń kọ́ bẹ́ẹ̀ tó tó wà láyé. ẹgbẹ́ wò lè wá lọ sí pé ẹ̀rọ náà ń lọ ìrìnlẹ̀ ní orí o bí ọ̀dọ́ ìpìlẹ̀ o kò ní wọ́n ní ìlú rẹ̀ náà o pé ẹ̀rọ ní pé ìrìnlẹ̀ òbèrè wọ́n ní ìlú rẹ̀ náà o tó ti dá sí ẹ̀ o ẹni kẹta ló wọ ọ̀gbọ̀n lẹ́bẹ̀rẹ̀ wọn ò bí ọ̀tọ̀ dé ipò bí àbá fi ìsáhùn dépò bẹ́ẹ̀ fi ìsílẹ̀ dépò fẹ́ẹ̀wé ìgbẹ́ ní ẹgbẹ́ wà. ẹ̀ka ìdílé ẹ̀rẹ̀ ti ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ìgbà àwọn àwọn àwọn ìrọ̀rùn rárá o rárá ọjọ́ ìrìn bá yín lọ́rọ̀ bí tó wà náà agbára ìgbọ́ra ó kò tẹ́ ẹ gbèsè tẹ́ ẹ lọ gbé ẹ bọ́ sí abẹ́ agbára àjọba ẹ lọ sí agbára àjọba fún ẹ lágbára ẹ lọ sí ọ̀la bẹ́ẹ̀. Ẹ̀yin ẹgbẹ́ ni àwọn ẹ̀gbẹ́ ń jẹ́ ọ̀rọ̀ ìwà lẹ́lẹ́rù. Táǹpẹ́ ní ìlú yìí. Kí àwọn òṣìṣẹ́ báwọn wọ́n yà fi máa ń lójì lórí ìlàáf àdébísì ìyọ̀dáwọn. Ṣé ẹgbẹ́ tó wọ́n yìí? Ṣé ẹgbẹ́ tó wọ́n yìí? Sáwọn ìgbésí rẹ̀ ẹ̀yà tó ń jẹ́ nípa àgbẹ̀gbẹ̀lágbára ẹgbẹ́ lọ ní ìgbàlódé. Ẹ̀yìn náà lọ lórí ìgbẹ́. Ẹ̀yìn náà lọ lórí ìgbẹ́. Tẹ́lẹ̀bọ̀ lóòrù bẹ̀. Tẹ́lẹ̀bọ̀ lóòrù bẹ̀. Ẹ ṣàbámọ̀. Ìṣe ẹgbẹ́ ìjọba ọmọ dáàbì ọ̀gbìn. Ṣé ẹgbẹ́ dáàbì àwọn ìjọba ọmọ ìlú? Ṣé ẹgbẹ́ ìṣàkóso láti lára fún mi? Àti wọn ò gbọ́dọ̀, ìlú àwọn ọjọ́ ìjọba ìlú kí kálukú ìjọba ìlú wọn ìgbàgbọ́ àwọn náà. Ṣé rí ìjọba ìlú ẹni tí mo bá tẹ̀lé rẹ̀ kì í jẹ́ òbí jẹ́ ìyá ọ̀ma àṣetáàdì kò sí ẹni tó bá tẹ̀lé rẹ̀ kì í jẹ́ òbí jẹ́ ìwà àti ọmọ alẹ́ rẹ̀ ọmọ rẹ̀ ìwà àgbọ̀ ní ìṣèjì ìwà àti ìwé gbogbo ẹni tí ọba ti wá ní bí ọlọ́run nínú ìgbàlọ́ lọ́gbọ́n tó oògùn kan ọjẹ́ ìta ọ̀jẹ́ ẹ̀yìn mhm. òṣìṣẹ́ kò ṣiṣẹ́ èyí mhm. tí òṣìṣẹ́ yẹn kò ṣiṣẹ́ yẹn tàbí kọ́mọ̀ ṣiṣẹ́ pé ìṣòro jẹ́ ẹ bá já ẹ bá ní ìwé oṣù ẹ máa gbọ́ àbí ìwé gbọ́ rẹ̀ ní ìwé oṣù ọ̀gàdà lọ́wọ́ àgbà ní ìwé oṣù ìtura ní ti sọ wọn náà ṣe àtẹ̀yìn tó wà lè gbé ìjọba tó kù wọn ní ìfà nípa rẹ̀ ẹ̀rù ilé ẹ̀rọ kan náà yóò ṣe wọ́n ṣe. ó wá sí ẹ̀rù yẹ ó lọ sí à ilé tó yìí ọ̀sà yẹn ní ìyẹn ń ta kàkùnrin láàmú. Ọ̀sẹ̀ tó ṣe nígbà wọn ló ti gbé rẹ̀ tó ti gbé rẹ̀ ìdáwọ̀ tó ti di yìí tó bá bá yàrá wọn tó ti gbé wọn lórí lọ́wọ́ lórí wọ́n ti ta kò bá wọn. yóò tó ti gbé wájú tó bá tó wájú tó wá ní eré ìgbà àwo àti oògùn ó ti tó wájú dáadáa yóò tó wájú. Báyọ̀ kò tó bá wọn yóò máa ń gbé à ewé nìkan òkú ti fẹ́ ẹ mọ àwọn òkú dábà yóò lọ la dábà tó ti fi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó yẹn parí fún ẹ ní yóò lọ la yóò lò wọ̀ yóò lò tó ti fẹ́ ọmọ ìgbà kò ní dábò tó yà pé kọ́ ẹ láì láì fún dábà oh. láì fún dábà ẹgbẹ́ ìwé aláàrẹ̀ ìpínlẹ̀ èdè ìgbà rí à kéèké ní mú báyìí ìṣúná àpẹjọ ìṣúná agbọ́lá ìdàgbé ìjọba agbọ́lá mọ́ tó á bù wọn yóò fi tẹ̀lé rẹ̀ yóò fi tẹ̀ tóyá ìgbà rẹ̀ ó sì láti ìrìnà ìyá ewu ìrìnà lókùn àdéhùn ìgbìmọ̀ àjíyọ̀ tí wọ́n lọ bá ní sẹ́yìn ìgbà kan àtìlẹ́gbà ní wípé kí ló ń di tí àwọn ọmọ tó ti bàjẹ́ pé tí ò ti bàjẹ́ sí. Ilé àgbà ló ń bí òkú ṣòkòtò ń bá wọn yẹ. So yóò ti fi ṣe gbọ́dọ̀ lo ìdarí ìyẹn tó ti kú bẹ́ẹ̀ yóò dá mọ̀. Bọ́dúrà kì í dá mọ̀. Àtìlẹ́gbà ìdá mọ̀ fún òkú wa òkú ọmọ yẹn ní ìsìn ìyọ́lé láti ìlú ìjọba. Sọ wọn tó bọ̀ rẹ̀ àmọ́tàjá ìjọba. Sọ wọ́n ní ọjà ń ta láti ẹ̀rọ ti ti ìgbéyàwó ọlọ́pàá ọgbà rẹ̀ ẹ̀rọ ìjọba bọ̀ bá ti bẹ̀rẹ̀ ọlọ́pàá tó ń ọ̀rọ̀ yóò bá ní ojú ìdáhùn. Ìyẹn ló fẹ́ pé wọ́n ń parí wọ́n ń parí ẹ̀rọ ìsìn òdìbọ̀. Ìgbọ́n ń yàgò ìgbòkúta ọlọ́ọ̀rọ̀ náà ẹ ti bẹ́ẹ̀ rẹ̀ rẹ̀ kò fẹ́ bí ìgbà ní ó lè máa kárí ẹ̀bà mi. wọ́n ní fún ẹ̀rí ṣe èèyàn gbé fún ìlú ìṣe tẹ́tẹ́ èrè ìjọba ìlú. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀. Gẹ́gẹ́dẹ́. Yọ́bùlá, wọ́n ti fi owó ìjẹ́ rẹ̀. Nígbà rìn ni. Nígbà rìn ni. Ah. Lọ́gbọ́n olówó yóò wà lọ́jà báyìí wà ní dáàbò pẹ̀lú ìbáyìí yóò wà tó ní dáàbò pẹ̀lú ìbáyìí ní pé èyí ò yóò wọ ilé ọmọ alẹ́gbẹ́ra ilé ìdáhùn ọmọ olówó ọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ jẹ́ ọmọ jẹ́ ọ̀rọ̀ jẹ́ Tọ́ka ní ká kò ní jẹ́, nígbà tó wá ń bá ẹgbẹ́ ọmọ, ẹ ti padà wọ́n wá dé àwọn dáhùn ní gbogbo ẹgbẹ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ọwọ́ tí mẹ́mà pa ayẹ láàyè láàbí gbogbo oríwó ìrọ̀ sẹ́yìn. Èdè nígbà ọlọ́ òbí mọ́nì, òbí alẹ́ mọ́nì. Àwọn tí ń gbé ìrẹ̀lẹ̀ wọ́n àti àwọn ìjọba gbé ìrà. Ìgbàgbọ́wé ìyàgbẹ́gbẹ́ bá ń kú mi nígbà wọlé ìdí èkó ìdúró Àpòlẹ́fẹ́ rèé. Kàdáhùn. Ẹ̀fẹ́ ẹ̀fẹ́ gbogbo يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا Láti ń parí ọjọ́ ẹgbẹ́ wà nípò ẹlọ ọjọ́ tí ìjọba ìdánilẹ̀ tó lọ́wọ́ ọmọ ọ̀sẹ̀ mú. ètò yìí gba owó ní ẹ̀lẹ́ náà wọn mọ́ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ńlá ọmọ ẹgbẹ́ ńlá ní yọ̀ọ̀ mẹ́mbà pé ẹgbẹ́ ní wọ́n fi ta ẹ̀rọ ìlú. ìṣúná ìbá ń gbé gbogbo ìbọn ẹnìbọn ní ó lé wa Wọ́n ti fún ọjọ́ mọ̀lúkẹ́ òye jíjẹ́ lọ́fọ́tún àbíjẹ́ èyí pẹ́pẹ́ ọ̀sánlé wọn tí wọ́n máa gbogbo ìjọba bá ti já ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọmọ yìí ó àwọn òṣìṣẹ́ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìjẹ́ àwọn ọ̀rọ̀ tí èpè èpè wà lọ́dọ̀ ọlọ́run ajáǹtì. Ìfẹ́ wa ń dá ní ọwọ́ ẹgbẹ́ náà máa ń dá ní ọwọ́ náà ẹgbàgbé bọ́mọ yóò lè bá wọ́ ẹgbàgbé àná òkú jẹ́ ọlọ́wọ́ lè tó ti bá wọ́n yìí ẹ̀yìn náà bàbá yẹn lára yìí. Ilé ìgbé ń lọ sí ìgbàgbé bọ́ wọ́ dírẹ́bà tẹ ìgbàgbọ́ rẹ̀ yẹ wà lọ. Ọ̀rọ̀ ìgbẹ́lẹ̀ rẹ̀ jọ́lẹ̀ rẹ̀ wọ́n débi pé àbùdó tó mẹ́rin náà kí wọ́n lọ́wọ́ àpẹ̀lẹ́ fún ọ ní ṣílẹ̀ mẹ́ta rẹ̀ lójú tó rí orí àwọn mẹ́rin yẹn. Wọ́n gba wọ́n gba twenty eight million èyí twelve million tí Gbígbé ìṣe gbígbé ìṣe ní máa ti pé ní ọlọ́dọ̀ kan ẹgbẹ́ ìpínlẹ̀ yìí ti ní ilẹ̀ yóò tó lọ ní. Kò ní ọjọ́ tó tó lọ náà. Aláàánú ló gbé wá. Ẹgbẹ́ náà ọ̀gá ẹ̀ka ti dálẹ̀ nípa lórí ìgbìyànjú. Ọ̀gbẹ́ náà lè ń gbé. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń bẹ́rù ìṣòro tó ti ṣe ẹ̀yí ẹ̀yí ń táwọn ìlú èsì ọ̀dà tẹ̀ ń pé ẹ̀gbọ́n dára àbí ìṣẹ́ ló ń tẹ̀lé. Kò wá sí ìbàdàn rárá. Ìwọ́n ń sọ sí ẹran. Ẹ̀rọ bá gbọ́dọ̀ nípa lọ́wọ́ rẹ̀ nílé wọ́n sọ sí èrò lọ. Wọ́n á ti ń pé. Ẹ̀gbọ́n ní ìṣẹ̀dá bí wọn ní ẹgbẹ́ jẹ mi ẹgbẹ́ mi jẹ ìdáná mi jẹ ẹgbẹ́ mi jẹ. èyí náà ni ó fọ ní ìdílé òfin pé wọn ti lè ká yìí gba ẹ̀rọ rẹ. ọtán. ìyẹn ní ọjọ́ náà ti sọ̀rọ̀ yìí. ẹ̀ẹ́dùn ẹ̀rí lóńtọ̀ wa àtẹ̀kù ti ń gbé. ọjọ́ náà ti ń gbé. àmì ẹ̀ẹ́dùn ẹ̀rí àtẹ̀kù ti ń gbé ọlọ́run ló ń di ìdè ámínà ewu àwọn gómìnà ìwà a àyè ìjọba níbi wọn ló ń di ìwé di ìdè àmínà ọlọ́run tó ń bá tó òbí ìgbésẹ̀ ìdílé ìdílé ọlọ́run tó ń bá ìdílé ìdílé ní ibi ìṣètàlí òlé wọ o. ìṣètàlí ẹ̀yẹ ti sílẹ̀ rẹ̀ lẹ̀ fún wa wọn lọ́kítà ọlọ́run tó ti sílẹ̀ fún mi. ìṣètàlí ń bẹ Ọlọ́pàá ilé ẹ̀rọ àwọn náà wọ́n ti dájú àná àwọn àwọn tó ń gbé àwọn ẹ̀rọ náà wọ́n ti tó tẹ̀lé máa kó ní ẹ̀dùn náà. Sẹ́nitọ̀ lọ. Ẹ̀rọ ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ sáàlẹ̀ ẹ̀rọ àwọn ọmọ náà wà. Sẹ́nitọ̀ lọ. Oníṣẹ́ àkàmọ̀ rẹ̀ àwọn àwọn tó ti lọ jẹun. Àdúgbò ẹ̀rọ

Tí ìjọ orí lọ́wọ́ ìlú pé ẹlọ ló fi sí ìgbẹ̀lẹ̀ ilé oṣù lórí ẹ̀yẹ lórí wú Ọlọ́run ní àwọn tí ọba ń fi ìdá yìí. Wà láwọn olùgbọ́ ìlú wà lẹ́yìn fóònù àdá. Láti fóònù ilé ìrìn àdá ìlà àkọ́rọ̀ jáde ọlọ́dún ọ̀sán àkójọ àwọn ẹ̀rọ bọ̀ ọ̀kan wà ó ẹ̀rọ bá ẹ̀rọ bọ́lá àwọn tó bá ti gbogbo ti wà ẹ̀rọ tó gbogbo ti wà ó ẹ̀rọ bọ́lá jẹ́ òwò àdéhùn ìbẹ̀rẹ̀ fún wọn ẹ̀dín gbogbo ọlọ́dún bọ̀ wá sọ̀rọ̀ lẹ́yìn ilé. Inna Allah yóò ṣe ìgbàlódé náà ẹgbọ́n kan ìgbélé àdé ẹ máa ń pàdé ẹ máa ń gbé àdé olóhùn tó wà wọn bàbá tí olóhùn tó wà ẹ tó olóhùn tó wà ó náà máa ń gbé àdé àdé òsì náà wà ní ọmọ ìjọ ìjà lọ́kọ̀ọ́ wọlé tó bá dàbí ìlú èyí lè dá fún ọ ẹjọ́ ẹjọ́ ìjàmbá àdéhùn ìdí ìdí ìdí ìdí ọlọ́run tó da ọkọ tó tó ìlú kan gbogbo àdéhùn tá bá bá lè nàdé ẹ̀jẹ̀ àlọ́ ọ̀dẹ̀ tí bàbá ti ká tí bàbá ti ká kájí àdéhùn yẹ ẹ̀jẹ̀ àlọ́ ọ̀dẹ̀ ẹ̀jẹ̀ àlọ́ ọ̀dẹ̀ tí bàbá ti àdéhùn bàbá rẹ̀ tí ọba ti àdéhùn bàbá rẹ̀ ẹ̀yà ti àdéhùn fún ọkọ rẹ̀ tí ọ̀rẹ́ ti àdéhùn fún ọ̀rẹ́ rẹ̀ tí àbá àti àdéhùn fún rẹ̀ ọmọ tó ń bọ̀ rẹ̀ ọmọ tó ń bọ̀ rẹ̀ ọ̀gá náà bá lè bọ́nà ìlú náà bá lè bú àmọ́ sábà ẹ̀fá lè bú wọn. ìmáàmù ti jẹ́ ìjọba ìpẹ́ náà ẹ̀fá lè bú wọn. ẹ̀fá lè bú wọn àti ìfọ̀jọ́ nílò tó bá jẹ ìtọ́jọ kó o ní jẹ kó jẹ. ìbáraẹni sọ̀rọ̀ ọlọ́run. Ìyàwó tó ń gbọdún, àmọ́jọ́ kan ètò kọ́ òkúrò lọ́la o. Ìyá mi wà lára òun ká sí báyìí o. Ìyá rẹ̀ tún ṣe lọ́mọdé àdáwà sí ìyá. Ọlọ́pàá àmọ́ wa o. Àyà tí a ti kà kí adìmọ̀ wa nínú ìgbéyìí lọ kó lè máa fi sí mọ́ra wọn lábùjẹ́ ìwọ̀n ní fẹ́rẹ́fẹ́ báwọn èyí náà lọ ka áyà tí wá ń bẹ ní ẹ̀rù ní áyà kan sọ̀rọ̀ kákàkà. فإذا سلغ وإذا زلال أشهر الحروم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واعذروهم وَاجْعَلْ دُونَهُ كُلَّ مَرْصَدٍ فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُوا سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ فإذا انسلق الأشهر الحرم tí òṣìṣà bọ̀wọ̀ fún tàbí olóògbà náà àròyé àti òwúrọ̀ bẹ́ẹ̀. Fọ́kùtù lórí mú sí kí ìrìnà àìrẹ̀kọ̀ ajá fi ọmọ ọmọ وقتوهم وأسروهم وقعدوا لهم كل مرصد tí ẹ bá mọ̀ sí ló ń lò ìgbà kọ ìbánilẹ̀ tó gbogbo ìrànlẹ̀ ọgbẹ̀gbẹ̀ ìrànlẹ̀. Fọ̀yín báábù ọ̀pọ̀ ìlànà ìlú tó mọ̀ pé ìgbé ágbò nìkan lọ́wọ́ ogun. Sọ́jà nìkan bẹ́ẹ̀ ni ọ̀nà ogun. Sọ́jà àtàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti di ọmọ ogun ìlà ìrìnsàn ìwọ̀ lọ́gbọ́n. Ìdí ẹ̀ka bá ní wọ́n ń pe ìwọ̀n ìjẹ́ yóò sáré ká lọ́wọ́ ògùn ọlọ́run. ọmọ ògùn ọlọ́run tó ń gbéra lọ tó ń gbéra lọ ìrànlẹ̀. tó ń gbé nígbà tí tẹ̀síwáyé. ká máa fẹ́ fọ́wọ́ àwọn sọ́dọ̀ ọlọ́run yìí lòdì láìpẹ́. ẹni máa ń gbọ́ nínú àwọn tàbí tó ń lórí.

gbogbo àwọn àbá àti ẹ̀sọ́ èyí èèyàn jẹ́ padà ẹ̀sìn yẹ ìbẹ̀rù ọlọ́run díẹ̀ díẹ̀ ń bẹ́ẹ̀ fún yín ó dà sí ìlú yín máa ń sọ pé ẹ̀fẹ́ gba ẹ̀fẹ́ jókòó lọ káwọn bá yẹ kó sí ìgbàlù èyí rẹ̀ ó ìgbàlù ìfẹ́ ni látara àìmọ́ tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́pọ̀lọpọ̀ ojú ìdíje àbá lọ́wọ́ ìdíje àbá ìdíje àbá lọ́yà àbá tó ìdíje àlọ́kọ̀ọ́lá ìdíje àbá tó ìdíje àbá ìdíje àbá ìdíje àbá ìdíje àbá ìdíje àbá lọ́yà yẹn ní bàbá bẹ́ẹ̀ ló ṣe pọ́ńtẹ́ bọ́ọ̀lù tí àwọn agbára tuntun máa ń kalẹ̀ ẹ bá mi ṣe náà bẹ́ẹ̀ ṣe dára sí. Àdàbí lálẹ́ àti orí ìlú bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bọ́dà bọ́dà. Wọ́n ṣe àwọn. Ìlú ayé lọ́wọ́ èdè bá wọn bẹ̀rẹ̀ náà irú gẹ́gà bí irú ti gẹ́gà bí omi. ilé pé wọ́n ti gẹ́gà bí dá orí wà lọ́gbà gbèsè. àti bẹ́ẹ̀ bí ọ̀wá ìdílé náà wà ní ojú à ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní ọ̀hán. wọ́n ti gẹ́gà bí wọ́n bẹ́ẹ̀ lè gbèsè lọ́sọ̀tẹ̀ yìí ní ìgbàgbé tí wọ́n lẹ́sẹ̀ lé orí tí wọ́n wà nígbà tí ó bá yé rẹ̀ ẹ̀fọ́ lọ́dọ̀ sí sẹ́yìn ah kò lọ sẹ́yìn báyìí tí wọ́n da orí. yà mo ní jọ kí n tó gbé fóònù bí ìgbà tó lé rẹ̀ torí òkè ní fóònù ìgbà tó lé rẹ̀ sẹ́yìn tó lé Oúnjẹ, bọ́dà ti tẹ́ ìjẹta lára àdábára wọn. À ń bọ̀ lẹ́gbẹ̀rẹ̀, ọlọ́run ti àkókò lọ. Àwọn ẹ̀yìn tọ́rù wà kọ́rù lọ́lẹ́gbà wà tẹ́rù dàgáàdà pàbàlù tẹ̀lé ìrìnàbò. Ọlọ́dúnmà yí sáájú tẹ́lá ìtura. Wà kọ́ mú sọ́dá. Tẹ́lẹ̀ ìlú ẹ̀jẹ̀. Wà á tààrù zàkà. Bàtà ìlú wọn wọ́n ti jẹ́. Bàbá ló tẹ̀lé ìyàwó. Ọlọ́run ti ẹ̀kú rẹ́ mẹ́rẹ̀ ẹ̀rọ bẹ̀rẹ̀ tẹ̀lé pàkàlù ẹ̀mí ìyáwó Ìrìn àwọn àgbàkú ọ̀rọ̀ ìrìn إن الله غفور رحيم ẹ̀dá ló ń wí pé etí àbáyé sọ̀rọ̀ ọ̀rọ̀ nǹkan ló lè wọ́n lórí wa. Àwọn àgbà wọn àti wọn kà. Ibi wọn kàtà. Lọ́gbọ́gbẹ́. Lọ́gbọ́gbẹ́. Àwọn ìṣẹ́fẹ́ ló kà á bà lága. Sọ́kọ̀ ogun orílẹ̀ lọ́ba àwọn ọ̀gbẹ́ náà ti tẹ́lẹ̀ ọmọdé òwe ẹ̀sìn ìtẹ́lẹ̀ òwe ti yẹ̀wò sí ìtẹ́lẹ̀ òwe ìrànlára náà pé àwọn tí wọ́n fẹ́ tẹ́ owó ìgbàjá fẹ́ ìgbé wọn ti tọ́ lẹ̀ tí wọ́n tọ́ tẹ̀lé pé ọmọ ogun ọ̀rọ̀ ìbànújà. lẹ́yìn àlẹ́bí wọ́n lọ gba lórí àwọn sàáfẹ́ ìdí àwọn káwọn ń bẹ̀rù níbẹ̀. òun náà ló gbà bọ́ọ̀lù báyìí ẹ mà bẹ́ẹ̀ kẹta ń gbẹ́rọ ní kẹfà náà níjẹ́ ìgbésẹ̀ ìgbè náà. wọ́n lè rà ìlú ní ìlú ọkọ̀ tọ́kọ̀ tọ́kọ̀ ń lọ ìlú ní. ẹ lọ sí ọ kárí bẹ báyìí náà yìí o. láti wàhálà dáríkà dáríkà máa ń bá a yí. ibẹ̀ náà máa ń bẹ́ẹ̀ tàwọn ọ̀gá rẹ̀ lọ́wọ́ yí ìbáyìí ìkà ọ̀. bẹ́ẹ̀ sọ̀rọ̀ nítorí ẹ ọ̀sẹ̀ àlọ́ ọlẹ́ tó o tó mọ wa gbogbo ọdún yàtọ̀ àwọn ọdún tó o tó ọdún yàtọ̀ yàtọ̀ ẹnu ẹni ti di ẹ̀fọ́ o ẹ̀ka ẹ̀rọ ẹ̀ka ọlọ́pàá ẹ̀fọ́ agbára ẹ̀rọ fún ẹ̀fọ́ o wọn náà kí ẹ̀rọ ẹ̀ka bàtà ọlọ́run o ń tẹ̀fọ́ bí O lọ agbára ẹ̀rọ wọn fún o lórí àwọn ẹ̀jọ̀ Kọ́lá ìgbàlódé, àwọn ìgbàlódé àwọn ìgbàlódé àbí àwọn ọmọ ìgbà tó kìí kò bá ìgbọ́dá bá ìgbà ó wá ní àdúrà yẹn tí ó kì í lé lé kájí àgbò so ọba ìgbà ọba ìgbà.